obìnrin ah. ọ̀kọ́dọ́kọ títí ọjà já lọ ah, ah. bàbá yín jowú jowú ọlọ́bẹ̀ lùlù jowú nú oko ó ní ìwọ ọkọ mi ìwọ ọkọ mi ìgbà ọmọ pọ̀ lálẹ́ lẹ́gàn ìgbà ọmọ pọ̀ lálẹ́ nírèsí ẹlẹ́ni ọmọ pé mi eré nìkejì ni bàbá yín wọ́n máa wí èmi ló mú mi wá ní oko tó ní wọn àṣẹ oko mọ́ jarí ọ̀rọ̀ mọ́ yọ ọ̀sẹ̀sẹ̀ ẹni bàbá yín bàbá sùn tí ó lóyún yanuwe ìpẹ̀rin àlàkẹ́ ajíbọ̀rọ̀ ọmọ lọ́tọ́ lára olúwa rẹ̀. ajẹ́rẹ́jẹ́ sọ́ọ́rí bí ẹ̀yìn dúró wọ́n wà pàwọ̀ obìnrin àlẹ́rù bàbá bákò ìbàdàn owó kọ́ la fi gbélé ọkọ̀. kí ni. ọlọ́wọ́ ìwọ ìgangangan aládìí ara. kí mo ṣe. ìwọ ìgangan la. kí ni kí ni. àmọ́ ṣá kí la fi. ọlọ́lọ́mọ bíi ládàá wà. ládàá kí ni. tẹ́ ẹ̀ fáwọn obìnrin. mo dọ́dọ̀ ẹ̀rí kọ́ àbí kí ni gbogbo pátákátí. Ah, ah. ah, ewo ha. ọmọ yẹn burú afájà ṣé ọmọ pọkú ìtìrì iṣẹ́ rẹ̀ bá dà ẹ̀ nísinmi. irinṣẹ́. kò nísinmi. sí irinṣẹ́. owó kọ́. owó kọ́. olódùmarè. irinṣẹ́ ni. irinṣẹ́ ni ɔkɔkyere sɛ ɛda akɔne ne se me ɛne maadɔ me fo beme wama dowu nti ɔyɛ wo dowu di ɔlɔkɔbɔ kɔsa ti dambiawi. kɔba alɔkɔbɔ kɔ dambiawi. bọ́bá sọ̀sọ́ lọ bá pé wá o ó ti mọ̀ tó pé wá ṣe. lálẹ́. bọ́sọ̀wọ́ ọ̀rọ̀ lẹ́la pé wá jẹ́wọ́ kínní yìí o ti mọ̀ ọ̀pọ̀ ẹnu àwárẹ̀ tí ń lọ láàárọ̀ tó bu owó dàlẹ́ ẹ̀yà alágbóńdókò eh, kílẹ̀ pọ́ra eh, ìyá ń jí ọ́. báńkì báńkì báńkì. ikú ẹ̀rí eh? ìyá ni má mọ̀ pé kí n tó kì í yín ọmọ ojú orí kì í bàbá ẹ gangan. ọjẹ́ rẹ̀ dùn bí ọmọ àjísọ́lá bàbá ta ẹni jẹ nílọ. oró sì. alákí onígo ayéyọ ìrèṣẹ́ go aheyo àjùsọ lọmọ òfin kọmọ mi bá ọkọ mi mi láàjì epo alákẹ́ ọmọ àbíkíkẹ́ lẹ́kẹ́ àjùsọlá ọmọ pẹ́rin èmi ọmọ pẹ́yẹlé yín sògè ẹyẹlé rè ṣe sọ ẹsẹ̀ ọ̀dà kápá òkú ọmọ wòyíra ọmọ bàrú gbákígbá ìgbákígbá ni kẹkẹ sọ òkú ọmọ wòyíra. Eh. ó tọ́ ah, kí ló dé ganan eh? ó gbẹ̀tọ̀ mọ́ ẹ lọ́ni ah. ìyá níwẹ̀ káàbọ̀. Kúnlé. ta ni ọ gan. tó ni mí gbogbo ọkùnrin ló ni mí. Ah, ah. ọgbọ́n ti rí wa ní òjò gbélé ọkọ. ìwà ní òjò gbélé ọkọ. aláàfin Ọ̀yọ́ bẹ̀ mí ó kí n jó lórí. ìwà ní òjò gbélé ọkọ. pálọ̀kọ níjẹ̀bú ọmọ ọba wọn jà ìwà ní òjé ń gbélé ọkọ pálọ̀kọ ní Ọ̀yọ́ ọmọ sáré fẹ́ ìwà ni ò jẹ́ gbélé ọkọ ìyàwó ah, gbogbo èèyàn tí ń sẹ́. ṣé kò yẹ kó o tún wà rẹ ṣe kó o lè rí ilé ọkọ gbé. irinṣẹ́ yín dáa jura wọ́n lọ. irinṣẹ́ ilé ẹ̀wẹ̀ lè kàn. iná lógún ẹ̀yìn náà ní o ẹ̀yìn ní o. Eh. ẹ̀dùn náà ń bọ̀ lẹ́ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà yìí. látẹ̀dẹ̀ wa. ìyàwó wa bàbá yín bàbá yín ṣe tíátà ni. Ah, ọdẹ ń bàbá mi o. ọdẹ. ọdẹ ni o. n ló fi màjá láàsùn. Ah, wọ́n máa súngbọ̀ wá ṣiṣẹ́ páròdílé olóògùn. àrùndílé. kò gbóògùn. táwọn àlọ́gà yín nínú gbogbo tíátà lágbàáyé. Ah, ẹ mọ lọ́gàá hmm. ọ̀gá mi pọ̀ fọ́kọ̀kọ̀ àrọ̀ ọ̀gá mi. bàbá fọ ṣé o ti fọ ṣé irinṣẹ́ tiẹ̀ ṣé o fọrin. ọmọ bó ṣe jọ́ pé bó ló ṣe jọ́gà bó ló ṣe jọ́gà rẹ̀. sórí yẹ àti bàbá mi ọmọ ọmọ orí bàbá ọmọ kan náà ni fọkókò tó ń wò. bàbá olùsẹ̀kẹ̀rẹ̀. ẹ yàn bàbá kọ́lọ́hún wọn ṣàánú irinṣẹ́ bàbá ẹ̀ ló jẹ́ yẹ ọ̀fẹ́ bàbá rẹ̀ ṣé bàbá tí ń fẹ́ yìnrìn ìwọjà ká. Ah afẹ̀yìnrìn wọjà bàbá fọ́kòkò tó a bá ah. tó rẹ́ lómi ìwọ tó bí. afẹ̀yìnrìn wọjà ni bàbá fọ́kòkò. ẹ làtí. Ah, alẹ́rìípọkọ̀ sọ̀hún gbọ́ fọ́kòkò làtí afẹ̀yìnrìn wọjà bàbá rẹ̀. afẹ̀yìnrìn wọjà ni. lájọ ọlọ́bẹ̀ bá ń sọ fọ́kòkò. ìyá rẹ̀ ló kórè sí ọmọ wòírà ìyá tó bí fọ́kòkò eléṣe ni hmm. orí ìfẹ́ pẹ̀rin iṣẹ́ bàbá ẹ̀ dá lèyà ìjókòó tì. ẹ yòó ara àwọn tó a bá ti arí láti ó ti mọ̀ pé ẹ̀jẹ̀ kánákáná hmm. ẹ̀yìn yòó. ẹ̀yin ta tún lọ̀gá yín. Abíọ́dún Jìnàdù bàbá àṣàbí kú ah! Ọlọ́run fọ̀run kẹ àmín àmín. Hmm, kò fàyè káwa náà àmín. Ọlọ́run pa gbogbo àṣìṣe rẹ̀ kó bá ń parẹ́ eh, fún. àní kánjú lọ́ba. ẹ ẹ lọ́gàá mi mọ̀. Ah. ọ̀gá pọ̀. Hmm. túbọ̀sọ ládàpọ̀ gbẹ̀gà yẹ̀rú. ọ̀gá ẹ̀ wo ni tèmi gbẹ̀gà wo kí mo kọ́. Ah, gbẹ̀gà. kí mo kọ́. ẹ̀rọ sì tó gbé wáì lónìí tá a lájọ pilẹ̀ rẹ̀. èmi àti ẹ ẹ̀ẹ́ agbede kò. ọwọ́ alájẹsẹ́ lẹ́yìn ọkùnrin. alájẹ lẹ́yìn obìnrin. ẹ̀ẹ́ ebìnrin sábà ti dáná làwọn àwa ẹbí ọlọ́run sọ pé kẹ́ ẹ máa jó rí kẹ́ ẹ máa jó ẹ̀rọ porí lásán ni kéde ó ń pè lórí. Hmm, èyí ó múra iṣẹ́ yóò sì lò ó lọ. ẹ wá lọ owó kan olùkọ́ lọ́hùn ọ̀dà yín dá. ìyáníwẹ̀ ṣe é lọ́ta. bí ọwọ́ abẹ́rẹ́ sí o ilẹ̀ rúbà mi o. ẹyin bọ́lá ń sẹ́ni ń béèrè nù. ẹ̀hún ò mọ̀ wọ́n wọ́n lè pé mo ní ṣùgbọ́n òun ọmọ wọn. ẹ mọ̀ tá a yín. èèmẹ ti ń bínú mi o. Hmm. ẹ lọ́tàánú. ẹni èmi nífẹ̀ẹ́ sí hmm. tá a sì dọjà lèmi mà lọ́tà mi tí wọ́n pè pé sọ ọmọ pé mò ń bínú sí ọ ọmọ pé n tó ṣe dùn mí. kíjà ó lè parí. ṣùgbọ́n àwọn ọmọ tinú àwọn tó a ò béèrè wọn ọmọ o. Hmm. inú mi dùn sí ìbéèrè dáhùn yín ẹnì kápítẹ́ẹ̀tì ní sọ ní sọ̀rọ̀ gangan ká ẹ kúrò nípò ìyá ìyá àgbà kẹ bá mi sọ ẹ jọ kí lorúkọ yín mà. Abigail Ọládèjì. n ò gbọ́. Abigail Ọládèjì. o ní orúkọ yín. yes kẹ. ọmọ ìlú wo ni. ah ọmọ Ìbàdàn mèsì ọgọlẹ olúyọlẹ àwa tá a mèsì ọ̀rọ̀ tá a gọ bí nǹkan mi. Hmm. ọmọ ìlú wo ni. ọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn òkè fàbàbà sálẹ. àbájọ tí mo fi fẹ́ràn yín ìrẹ́fínlẹ̀ bàbá tèmi. Hmm, ẹ̀yin ọmọ rẹ̀ fín ìwo ni kí lẹ́ni àṣẹ. rẹ̀fímọ̀ ti dán ọlọ́sẹ̀ ọlọ́sẹ̀ mọ̀ ti gbàjọba rẹ̀fí. ọlọ́sẹ̀ ọ̀gbàjọba alábùwẹ̀ ló gbàjọba. wọ́n fi ń fọlẹ̀ fọlé kó lè mọ́tò nínú. a sọ fún wọn pálábùwẹ̀ gbàjọba. níbo. ní rárá ọlọ́run ọ̀jẹ̀ <laughs> ìyániwẹ̀ hmm? tá a bá béèrè kí ló dé díṣẹ́ fi wù yín. ẹ ṣe ṣe rí bí n tí mo sọ lẹ́ẹ̀kan pé àrùn ìdílé olóògùn nǹkan tó bá wà nú ẹ̀jẹ̀ hmm kò ṣeé dọ́gbọ́n sí. tó bá wà ní ẹ̀jẹ̀ èèyàn. kò ṣeé dọ́gbọ́n sí. Hmm. tẹ́ ẹ̀ bá jẹ́ ó ṣe gan ó lè ya wèrè. olódùmarè. gbogbo ìgbà yẹn ṣọ́ọ̀ṣì làwa máa ń lọ dáadáa. Hmm. wọn àti àǹtí mi ti ẹ̀ fẹ́ gbọ́ pé kẹ́ni tọ́ra ìyá mi oko ní wà ń gbà náà hmm. bàbá mi ti lọ́ ń tiẹ̀. ìbàdí ṣọ́ọ̀ṣì tí wọ́n bá wàásù etí ọwọ́ àṣù. o tún ti ń lọ bí bàbá o tún ṣe wà nù. ẹ dákun. ilé mi ò fi máa bá wọn sọ̀rọ̀ hmm. àwọn tó bá wà lẹ́yìn mi ọba máa tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ọba máa rẹ́rìn pé á ah, kékeré nìkan ngbà wọn bá wá béèrè pé kí ni kókó wàásù àwọn hmm. tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ò ní dájú pé kí ni èmi ọ̀ wàá sọ hmm. ẹni tẹ́ ẹ jókòó tì ọmọ tí ó ń sọ ẹ̀yin tẹ́yìn jókòó tilẹ̀ ẹ̀ mọ́ bàbá yẹn wà ní ìsìnkọ́lọ́ ọlọ́run ẹ̀mí pè ní pásọ okùn adé wọ́n wà ní agúgù ògbèrè ògbèrè hmm. ọ̀rẹ́ méjì yẹn ni wọ́n kọ́lé sí hmm. bàbá yẹn ní ọ̀dà ìwọ dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi kan náà wà ìyá tó yin ọ̀rọ̀ pọ̀ dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àtúntún àbá wọ́n tọ̀ pé hàn fúnra wọn wọ́n tún wá dọ̀ mi hmm. ẹ̀bùn yẹn ti wá ń dìde wẹ́rẹ́wẹ́rẹ́ àǹtí mi ká wo mọ́ mi àǹtí Ìdòwú ó ní ẹnìkan bẹ lẹ́gbẹ̀ẹ́ lé àwọn kí wọ́n á máa bá iṣẹ́ pé ó nídìí èèyàn pé àwọn dẹ̀ rí pé bí mo ṣe ń ṣe tí n bá bá a ṣe tíátà ó máa dìde ní ta ni ilé mi àwọn tíátà tẹ́ni tí ìdè bẹ́ẹ̀ tí wọ́n ti mọ̀ pé bò ní bò bí wọn ní irinṣẹ́ lọ́nù. èmi ò lọ o. irinṣẹ́ ń bẹ lọ́wọ́. èmi ò lọ. Hmm. àǹtí mi ṣàwọ̀ ọmọ mi ń gbà náà pé. ọ̀sàjọ́ yìí. mo ṣàjọ ìyá níwẹ̀ ọtijọ́ yẹn o sì ti làmì laka ọlọ́run níjẹ́ ó bàjẹ́ bàbá béèrè lọ́wọ́ ìyaníwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣòro wo ni onítíátà ní báyìí lórí sí àṣìlá wọn ah. hmm. ní ṣókí torí abala kan bẹ lórí ètò tá a pè ní yẹ̀mí wò àjọ act ń bì ọmọ pé lérè lèmi náà. ibi tẹ́ ẹ lọ́hùn hmm. ibi tó lágbára ni. sáwò. torí pé àwọn ìṣòro tí a kọjú sí. Si ọkọ pọ̀ tí òjò ọ̀pọ̀ ni pé àwọn tíátà gbogbo wa lọ̀gá láàrin ara wa. ńlọ̀gá. bẹ́ẹ̀ni. kọ̀ wá dà. tọmọ bá wọṣẹ́ tíátà lónìí ọ̀gá ni ah. tọ́ bá lówó lọ́la tí bàbá ẹ̀ bá gbowó fún un yóò pe Bello yóò pe bàbá ẹ̀ dà yóò pe ọlọ́fà yóò pe eh, Bello yóò pe bàbá ẹ̀ dà yóò pe ọlọ́fà náà ẹ̀wá bò ń ṣiṣẹ́ àpàrẹ ìbá lágbájá ṣiṣẹ́ tó lórin ò rí bẹ́ẹ̀ hmm. ọ̀gá kan ṣoṣo lọ̀gá olórin tó àwọn tètè máa rọ́wọ́ mú ju àwa lọ tẹ́ ẹ bá wá rówó yá bàbá àkápà ó ṣe é pé ọ̀yá wa yàṣẹ́ ìwáṣe tó bá bọ́ ọwọ́ mákẹ́tà.